بسم الله fún abẹ́bẹ̀rẹ̀ ní ọlọ́dẹ àríyá yẹn ìparí rẹ̀ ní ọlọ́mọdé ọ̀sẹ̀yìn ọ̀kan wa wàá lọ́sọ̀rọ̀ ní àgbà máa ń bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa wọlé láyé náà ìmọ̀lọ́ ọ̀tún òní lágbára wọn àdá òkèrè àwọn ọ̀gbọ̀n àti ìtẹ̀lé àwọn ìdájọ́ àwọn àádàbí. níbo bàtàbà fẹ́ kí àlùkòrá nìyà lábùlé. a sọ nípa àwọn ìròyìn ètò náà bá sàmẹ́lá tó ti ròyìn kọ́ra nìyà lánìí. àjẹpẹ́ sáà ìlànà àkọ́kọ́ ń bẹ̀ ìrìnlá òníyà tòlélá ìgbàlá gbogbo bàtà bá ti fẹ́ ké kùránì bàtà lánìyàn pé kùránì ló fẹ́ ké yìí o nítorí ìtọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ní kò fẹ́ ké o. má ní kọ́rí o má kálí pariwo rẹ pé a ìbáàdà kọ́ bẹ́ẹ̀ bá lórí náfìlà ẹ bá lórí pé ń ka ọ̀rọ̀ ayé mẹ́kìlá nìyẹn ìmọ̀ ní ìsìlá ní àkọkànmí nítorí tọ́lọ́mù bá rẹ̀ kan ṣoṣo kà á lẹ́sí tí ń sìn ìjọsìn fọlọ́mù látàrí pé tábà sọ nípa ìjọsìn lára ń tó kọ́ ọ́ onífìlà ọ̀dọ̀ ọ̀rọ̀ àmì kẹ́lẹ́ ńlọ́wọ́ nínú àkọ́ àkọ́ àmì nínú kéèyàn. ọ̀pọ̀lọpọ̀ àyà ní àkọ́rá nù lọ́lọ́run ti ń pè wá láti èsì ní gbogbo iṣẹ́ tábà ṣe pátá káṣẹ́ lórí ọlọ́run ọ̀rọ̀ ìtọ́sọ́sọ́. kódà ìbáradà tí ìyá ọba ti tí ó jẹ́ tẹ̀wọ́ gbà níwájú ọlọ́run tí ó sàyìn lẹ́sàn-án lé lórí mọ́tẹ̀mú mẹ́ta ọ̀gbọ́dọ̀ náà lè lẹ́yìn èyí ọjọ́ mọ́tò yìí níbi bá a lọ wọn. ìjọ ti sọ pé ní ọ tó kìlẹ̀ tó kàn bá ẹ̀sẹ̀ ìlà ìlànà ó ṣe ń torí ọ̀nà ọ̀gá nìkan ṣubú. ìkẹta ni tẹ̀lé ìlú kàkàǹtì lè nàbí ìkọ̀ lọ́wọ́ àwọn ìlú ìlú alẹ́ nìkan lọ́wọ́ kọ́ ṣe níbi iṣẹ́ kọ̀ọ̀kan. ìdíkejì ti sọ pé ní ọ yóò ti nípìnlẹ̀ lórí ìsìláàmù nínú àwọn àyà ìdílé ọwọ́ ńlẹ̀ wọ́n lè fi mẹ́nu sọ́kàtà ìwà ọ̀fẹ́ fàdé ọ̀rọ̀ mọ̀kìlẹ̀ sí ìrìnà òde ẹ̀ máa ké wọ́n wọ̀ báyìí lẹ́yìn tí ń ṣe àwọn náà ẹ̀sìn ọ̀rọ̀ láyé ní nínú sọ́kàtà ìwà ìdílé náà wọ́n ń wọ́pẹ́rọ ìlànà ìyá àwọn ọ̀rọ̀ mọ̀kìlẹ̀ sí ìrìnà òde ìrìnà ìrìnà ọlọ́run mọ àwọn láti ọ̀nà kan sáyọ káṣí àkọ́mọ́ ẹ̀sìn wọn fọlọ́ ìjọ tó káṣí ń tòun pẹ̀lú ọ̀gá nìkan ṣoṣo ṣùnàbá lẹ́yìn tí ó ṣẹ̀rí pò ní ẹ̀sìn ìgbọ́nìlá lọ́sínú ẹ̀sìn ìsìlámù wọ̀lọ̀wọ̀ yìí ń kọ́lá ìlú kan tó ń gbé wọ́n yóò. وذلك دين القيم أنمن أنمن سيدي لبا لبا شكاين فني أخلاق tí o yẹ lọ lọ́dọ̀ tí o lọ lọ́dọ̀ lọ́dọ̀ tí o lè jẹ òkú ṣe. ó tún wáá kẹ́lẹ́ kó jẹ ìgbà ìgbà lọ́dún lè fún ìlànà èrò rẹ̀ ọ̀jà sí bákan náà ọ̀yọ̀ ìgbàgbà. ọlọ́run ìlú ẹ̀ ìlú ẹ̀ sì máa ń ilẹ̀ tó ti wí pé ó dúró sọ́ọ́. وجدت ما صلى الله عليه وسلم من الحديث قل اقرأوا القرآن واقتدوا به وجه الله عز وجل من قبل أن يأتي قوم يقيمونه إنكار مثل قوم يتمثلونه ولا يتعلمونه حديث ومن محمد إمام أحمد bàbá wa àgbà ní nínú àwọn mẹ́jọ ìlú bá àwọn ọmọ ìlú náà rí ìlà kátó ní ìdájọ́ ọ̀rọ̀ òde lórí ọwọ́ tó dára ìlú tí wọ́n ní ìlú ìgbà òde ọ̀rọ̀ àná àní ìlú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ní àlùkò àná ìlú bẹ́ẹ̀ bá ti ní kọ̀tẹ́ ìlú sẹ́ńtì ìlà wá wọ́n kúrò àgbẹ̀ ìlú wájú wọn lọ ẹ̀mọ́ ìjọba lẹ́yìn tó إما قال القرآن جميع الأخبار كتب الهمم من قبل أن يأتي قوم هم رسول أو تنظر يقيمونه إقامة القدر أم مسلم مؤخر القرآن nígbà tí ó ti gbé ó ti gbé ìgbé gbẹ́nu báyìí ọkàn máa ya orí rẹ̀ ọkàn máa ya orí rẹ̀ ìyá ká máa ti ya lórí náà wọ̀ wọ́n sí àgbàdo àná lórí ìlú wa nínú ìlú wọ́n lè ta àjà lórí náà wọ̀ nínú ìlú kéwì lẹ́yìn ìlú wa. àdéhùn yìí ọkùnrin tí ń láàrin náà jọ wà níbí ọ̀pọ̀lọpọ̀ àfáà inú sọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáàní ló ti dẹ́ra rẹ̀ nílẹ̀ tó ti yẹ fẹ́rẹ́ ara rẹ̀ níwájú ọlọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ lóru tí wọn ò lówó lé wọn ò ka ìgbà sí méje ìgbà wá kà méje wọn ò ka lẹ̀ láti fún ìgbà wọn wà fún ìgbà aláìsí ní àbújọ bàbá àbájá láti méje àti ìgbà sí méje.

no ayé òjò náà nígbà tó lẹ́yìn ìdílé ta ọ̀rọ̀ nígbà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìyẹpẹrẹ lóde fún àlùkò náà. nínú àwọn ẹ̀kọ́ èyí tí ó ti kó o ṣe kan láì sí ìbáyé rẹ̀ àbí kó o ṣe àfihàn kan láì sí ìṣe kó o ṣe àfihàn rẹ̀ tẹ́lẹ̀ ìjọba àti ìṣẹ̀lẹ̀ àyẹ̀yẹ ìlànà ìgbòho. àwọn